ìjẹ́ àbí ìjọsìn jíjẹ́ ẹ̀tọ́ fọ́lọ̀ nìkan ládáyan rí kò sí fẹ́lómi a sì jẹ́rìí ìjẹ́ òjíṣẹ́ anábíwa Muhammad sallallahu alaihi wasallam àti ìjẹ́rúsìn ọlọ́run a sì jẹ́rìí ìjẹ́ iṣẹ́ dógógó anábí sallallahu alaihi wa kí àti ọlọ́lọ́run kó mọ́ bá pẹ̀lú àwọn ará ilé rẹ̀ tí wọ́n máa àti àwọn sọ̀hábà rẹ̀ tí wọ́n bá ló gbà kí ó má dáwọ́ tó lórí àwọn yìí kó kárí gbogbo sùnmí àgbàlá yí pátá tí ó yọ̀wà náà lẹ̀ lẹ́yìn ilé akírawa ní kìkí ti Islam pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ọkọ̀ ọlọ́run a tẹ̀síwájú nínú àlàyé ọlọ́run tí ń bẹnu kùránì nù Suratul An'am ò ní à ń bá ti gúnlẹ̀ lánàá ò ní ibi tí ọlọ́run ọba alekiola ọlá tó ti ń ṣàlàyé àwọn nǹkan tó 70 Olabade, lónìí àyà 71 72 àti 73 4 5 6 àti bọ́lọ̀ bá gbà ẹgbà ìmọ̀ṣá àdàdó ń bẹ lánàá ọlọ́mọba alékiọlá ó kọ́ wa ní àwọn ẹ̀kọ́ tó pọ̀ nínú àwọn àyà tí a alákọ̀ọ́kọ́ mẹ́rin inú àwọn ẹ̀kọ́ tá a rí kọ́ láàbùrí ààna àbọ̀mú aláàbùtìlá lè ṣírík min annal mushrikina yaqisuna ad-du'a lillahi ta'ala fi shidda akoyo àti àwọn tó jọ ma ṣùgbọ́n ní àdáyẹrí gangan lánàá hurimati julus fi majalis yuskharu fi aminal islam wa shara'i'i wa ahkamihi wa alihi ìjẹ́ èèwọ̀ ìmọ̀ jókòó ní àwọn ààyè tàbí àwọn ibùjókòó tí wọ́n ti ń fi Islam ṣe yẹ̀yẹ́ tàbí àwọn ṣẹ̀ríà Islam tàbí àwọn ìdájọ́ tí Islam ń wá tàbí àwọn mùsùlùmí àwọn ìjókòó tàbí ààyè tí wọ́n bá ti ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ èèwọ̀ ní ká ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì wujubul qiyami ihtijajan min ayi majalisin ìjọ́ran ẹ̀yàn ìnàró ẹ̀rí pe gbigbe pé dide lati dojuko láti dojúkọ èyí yòówù ààyè tí àwọn èèyàn yóò ti won fi tí wọ́n ti wa rasuluhu àtòjíṣẹ́ ó ti dọ̀rọ̀ àyàn dẹ̀dẹ̀gbọ̀n fún gbogbo ẹni tó bá ní adnal ilmi haula al-mas'ala tó bá ní ìmọ̀ yí tó ti ẹ̀kéré jù nọ́ọ̀mà nípa tí wọ́n ń sọ kó ṣàlàyé fún wa bọ́lọ̀n bá ti fún lágbára ma mashru'iyyatil irad fún gbogbo ẹni tó bá kọ́lẹ̀ tí kì í ṣalágbára tí sí ṣàfà tó lè sọ̀rọ̀ ó ń tọ̀hún ó lè mọ́ sọ̀rọ̀ ó sì lè mọ́ lè fọwọ́ ara rẹ̀ yí àwọn ìbàjẹ́ tá a sọ pé wọ́n ń ṣe nípa òfin ọlọ́run àbẹ́sìn ọlọ́run àbí mùsùlùmí àbí ìdájọ́ ẹ̀ kó ń tàn kó kú òǹbẹ̀ pàápàá jùlọ àwọn tó ṣe pé ilé ayé ó ti kó tàn jẹ bá wọn min alìlì kó wà nínú àwọn alágbára wa sultan àwọn aláṣẹ ó tó fún mùsùlùmí àyàrí anihum fàlà yafra bí im wàlà yàdì hakiláhù mùsùlùmí ò gbọ́dọ̀ jókòó lérú bẹ̀ ò gbọ́dọ̀ dúnú sí wọn bẹ́ẹ̀ ni ò gbọ́dọ̀ bá wọn rẹ́rìn ẹlẹ́ẹ̀kẹrin wùjúbù tàkìrì bil Qur'an wà khasatan al-mu'minin alladina yurja tawbatuhum ìjọ́ran ẹyàn ká ma fi kùránì ṣèrántí fáwọn èèyàn ní àdáyẹrí àwọn onígbàgbọ́ òdodo àwọn táa ní èrò wípé àwọn ó túbá ń ti wọn ẹlẹ́ẹ̀karùn màmá tààlà kò frí lamuyanj minnanari idla yajid fida'an wala shafi'an yakhlusu minannari bihali torí pé wọ́n ní ẹnikẹ́ni tó bá kú mọ̀mọ́ tààlà kò fìrí tó kú sínú jẹ́ kéfèrí ẹ̀ ó ń tọ̀ òun ò lè là mínà náà rí níbi ìyá aná ìdlà yajid fìdáán wàlà torí kò lè rí tí ó fi jàrọ iná náà kò sì lè rẹ tí ó ṣìpẹ̀ rẹ̀ yukhlisu minan nari bi hali tó lè yọ kúrò níbi iná bó ti wulẹ̀ kó máa àwọn nǹkan tá a kọ́ lánàá nìyẹn lónìí pẹ̀lú ògo Ọlọ́run á tẹ̀síwájú á kọ́ nínú àwọn ẹ̀kọ́ nípa aburú tí ń bẹ́ẹ̀bí rídà kí là ń pè ní rídà ìṣẹ́ríkò nínú Islam lẹ́yìn tí yàn ti jẹ́ mùsùlùmí hurimati ijabati alil batil lima yad'u ilayhi minal batil èèwọ̀ jíjẹ́ pé àwọn tí wọ́n èyí ṣe mùsùlùmí nígbàtí wọ́n bá pè wá sí nǹkan tó takò tọ́lọ́run ẹlẹ́ẹ̀kẹta táàkọ̀ ń bẹ̀ láàúdàn ilẹ̀ àhúdàlá kò sí tí ń jẹ́ ìtọ́sọ́nà ju tọ́lọ́run ọba nìkan lọ́lọ́ eh láàdínà ilẹ̀ islam kò sẹ́sìn kan àfẹ̀sìn islam ẹlẹ́ẹ̀kẹrin wujubu li islam lillahi ta'ala wa iqamati salati wa ita'i lillahi ta'ala bi fi'lin wa itiqa'i lillahi ta'ala bi fi'lil ma'muri wa tarki nawahi ìjọ́ràn ẹ̀yàn gbígbá àfà fún ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga àti máa gbèrò dúó àti ìpáyà ọlọ́run ọba pẹ̀lú mímọ̀ tẹ̀lé gbogbo tọ́lọ̀ ń pa àti gbígbéjù sílẹ̀ tọ́lọ̀ ń ṣe léwàá takriru lil ma'ad wal hisab wal jazaa ìfirinlẹ̀ wípé ọjọ́ gbèǹde ń bẹ ìṣirò iṣẹ́ ń bẹ ẹ̀san sì ń bẹ nínú àwọn tá a kọ lónìí insha Allah أعوذ بالله آية 71 قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال قد وقع عليكم من ربكم رجز وغضب قل قل عنا عنا من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أن ندعو من دون الله من لا ينفعن ولا يضرنا ونرد ولا أنقبنا بعد إذ أدانا الله كالذي استعوته الشياطين في الأرض خير الله أصحاب يدعونه إلى الهدى اتنا قل إنا هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا قل لا ندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba àlékẹ́ ọlá ń wí fún wa nínú ṣúrọ́tùlà ní àmì ṣúra ẹlẹ́ẹ̀kẹfà àyà 71 ń bẹ̀ ọlọ́run annàdìrún mi tó nílá mẹ́lá yà ń fa kúl sọ fún wa ànádé ọrù ṣe mẹ́ndù níláì ma láyá ń fa'ùná wà láyá dúrùná ṣe ń tẹ́yìn fẹ́ ká ṣe ẹ̀yin mùṣìríkún ọ̀ṣẹ̀bọ̀ mọ́ká ẹ̀yin kàfírún ẹ̀yin tẹ́gbà tẹ́gbọ̀rọ̀ ọlọ́run ọba anẹ́dí omi dùn nílá ìmọ́láyà ń fa'ùná ṣé káwà mọ́ pé míndú ní láì ẹlòmí tó yàtọ̀ sí Allahu èyí tó ṣe wípé mọ́láyà ń fa ọ̀nà kò sáǹfààní kan tá a lè rí níbi pípé rẹ̀ mọ́láyà ń fa ọ̀nà kò sí ìwúlò kan tí bá láǹfààní kò sí ìwúlò ìwúlò ní ń pè bẹ́ẹ̀ kò sí tí wọ́n fẹ́ wúlò fún wa fún a lè ráǹfààní kan jẹ nípa pípè wọn wà láyàndórùnà ìyẹn ni pé wọn ò lè ṣe dáadáa kan fún wa oore kan ò lè ti ọwọ́ wọn tẹ̀ wá lọ́wọ́ wà láyàndórùnà bẹ́ẹ̀ sì ni wọn ò lè kó ìnira wọn ò lè kó ìpalára kan bá wa ونرد على أن قبل بعد إذ أتانا ونرد على أعقابنا بعد إذ أذان الله يعني wípé ṣé nùrọ́dù káwà ṣe rí ala àkọ́bìnà lérí gìgísẹ̀ wa ni ìyẹn ni pé ṣe ká ṣe rí padà ba'da id adana lẹ́yìn tọ́lọ̀ ti fi wá mọ́nà كالذي استعوته الشياطين في الأرض أوراً كالذي استعوته ẹ̀tún kì ní ìṣe ìtẹ́ ìṣe lẹ́ẹ̀kan dájú ilé lọ ìrọ̀ ò ilé ń pariwo bẹ́yìn alẹ́dí sáwọ́ tí ó ṣẹ̀yà tí ló fẹ́ra àwọn akẹ́sẹ̀ òòrùn ṣàrá àkálẹ̀ gẹ́gẹ́ bí kíni na àwá tí ó ṣẹ̀yà tí ó fi máa rí wọ́n ní wà nùrọ́dù ara àkànbí na bá dà ìdáraná lọ káwà ṣẹ́rí padà lérí gìgísẹ̀ wa ìdáraná lọ lẹ́yìn tọ́lọ̀ ti fi ọ̀nà tààrà mọ̀ wá kálàdí àwá tí ó ṣẹ̀yà tí ìfilẹ̀ ardi hairan gẹ́gẹ́ bí ẹni tó ṣe wípé ìstàhàwátí òṣàyàtí inú fìlẹ̀ àrùtì àìrán tí àwọn èṣù tí wọ́n ti mú kò lójú ọ̀nà tààrà wọ́n wá sọ wọ́n di àìrán àìrán làwú wọ́n sọ wọ́n di àìrán tí ń pè bẹ́ẹ̀ ni pé wọ́n dààmú dààbò ọ̀rọ̀ ti dàrú mọ́ wọn lójú wọ́n ti wá dẹni tí ibi tí wọ́n ti ń bọ̀ wọn ò mọ́mọ́ ibi tí wọ́n lọ náà yé wọn wọ́n wá ń pó ìdàn èyí tí wọ́n pè ní àìrọ́ nùnú ni láhún ń sì ń bẹ fún àṣẹ ìtọ́n àwọn ìjọ yẹ̀dẹ̀ òun náà ìlàlẹ̀ òdáa Nam. ìtìná ó ní àwọn ìjọ tí wọ́n ń pè ta ni wọ́n ń pè wọ́n ń pè ìlàlẹ̀ òdá lọ sí ojú ọ̀nà tí wọ́n tí wọ́n ń sọ wípé ìtìná ẹ̀tẹ̀lé wa náà ó ní iná ó sọ fún wọn ìmọ̀nà tọ́lọ́wọ́ bá nìkan ni mànà وأمرنا لنذل من رب العالمين وأمرنا àṣẹta àpáwá lè nọ́sílímà oníkágbáfà kájúwọ́jú sẹ̀lẹ̀ rọ́bìlẹ̀ àlàní fún ọlọ́run kí ni wọ́n ń sọ fún wa nínú àyà yìí ni pé lẹ́yìn ìgbà tí ànábì Muhammad sallallahu alaihi wa sallam tó ti kó àwọn hujaj walbara'in wàlẹ̀ alamat wàlẹ̀ ayat àwọn àmì àwọn ẹ̀rí àwọn ìdí ọ̀ràn àwọn ẹ̀rí panumá àwọn àlàyé oníranran lónírúurú àlàyé àwọn àlàyé onífọ́síwẹ́wẹ́ àwọn àmì téèyàn rí tí ó fi gbọ́rọ̀ yé àtẹ́tẹ́yàn ronú nípa ẹ̀ tọ́rọ ó fi yé gbogbo ẹ̀ lànábì ti kó wá fún àwọn mùṣírikóòrùn pé kí wọ́n fi ojú ọ̀nà ṣíríkù tí wọ́n wà sílẹ̀ kí wọ́n padà sí ojú ọ̀nà tawhid ìmọ̀lọ́lọ́kan lẹ́yìn tí gbogbo àlàyé ẹ̀rí ìdí ọ̀ràn àpèjúwe táà ti mú wá fún wọn táà ti kà sẹ́yìn yìí tó ti bẹ̀rẹ̀ láti nǹkan bí àyà 54 kọ tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn tó ti ti gbogbo ẹ̀ sí wọn síbẹ̀síbẹ̀ àwọn èèyàn wọ̀nyí wọn ò gbọ́ wọn ò yẹ ní dídúró gbẹ̀ngbẹ̀n lójú ọ̀nà ànà tí wọ́n wà ìlàlọ́ wá ní ìrẹ́ ànẹ́bì wí fún wọn àtẹ̀dì anẹ́dì omi dùnì ńlá ìmọ́láyà ń fàúnà wà láyà dúrúnà ó rà lẹ́yìn tá ṣe ń tẹ́ ẹgbẹ́ ká ṣe ní pé káwa náà mọ̀ pé ẹni tí ò wúlò fún wa ẹni tí oore kan ò lè tọ́wọ́ rẹ̀ bọ́ sọ́dọ̀ wa àwa la máa ṣe lóore àwa la lọ pajá lápá sí díẹ̀ kò fún wa ní nǹkankan àwa la mẹ́ran lálọ jù sí díẹ̀ kò sí tí ń fún wa ààrẹ ẹran tí ṣiṣẹ́ òkun tí ó jẹrà síbẹ̀ bàbá paléyá àwa mùsùlùmí àwa la jẹ nǹkan wa àníṣọpọ́lọ̀ ló fẹ́ jẹ́ torọ́ ọlọ́run sọ wípé láyé yaná lálọ́ha lòhóòmù ha wà ládímá òhá wàláàkì ìyànà ìlú ìtakùwà mínkún ẹran tẹ́ẹ̀pa ẹran léyà tẹ́ẹ̀pa láyànà lálọ́ha lòhómù ha àwọn ẹran yẹ kò dọ́dọ̀ ọlọ́ wàláàdì òhá ẹ mọ́ sọ pé ẹ̀jẹ̀ tálẹ̀ ó dọ́dọ̀ ọlọ́ wàláàkì ìyànà ọlọ́ nípa ẹ ẹ̀yin lẹ́jẹ́ tẹ́ẹ̀dùnú bẹ́ àwàláṣọ́dún ó yàtọ̀ sí ti yín tẹ́lọ kó sójúbọ̀ tí ó jẹrà bẹ́ a à a ń pàdánù ní Umar ọmọ Khattab radiyallahu ta'ala anhu ó ní nígbà jahili tó bá rántí ìgbà náà òun a sì bú sẹ́rìn ẹ̀rí músẹ́ pé àṣàwọn gọ̀ nígbà náà torí pé nínú tí wọ́n fi máa ń ṣe òòṣà nígbà náà ó ní dábínú èso dábínú yẹn ṣe àwọn pé tẹ́yàn bá bó èpo ẹ̀ tó kó oró ẹ̀ pò tẹ́yàn bá tó bá rọ̀ tán kò sí tẹ́yàn ò lè fi mọ́ ẹ̀rí pé àwọn dábínú yẹn tí wọ́n pè ní déètì àwọn tàbára àwọn tí wọ́n ṣe sínú páálí wá láti mọ́kà ẹ̀rí kó rọ̀ èèyàn lè fi mọ́ nǹkan àwọn a máa fi mọ́ eré níjọ́ tẹ́bí bá wá pa àwọn àwọn lè wo etí ẹ̀ àbí mú ẹ̀ bó sì sapá àwọn kan àwọn jẹ́ ọlọ́run táwọn ń forí balẹ̀ fún o wọ́n àsáwọn gbọ́ ń gbà náà kò sáǹfà ní tí wọ́n rí ń bẹ̀ kò sì síyà kan tí ó fi jẹ wọ́n torí pé èrè lásán ni àyàfi ẹ bá pèsù tó kóró ẹ̀ lókù àwọn sì ní kèèṣe làwọn sìn ṣé ẹ wá ń sọ pé káwa náà máa ń ṣe bíi tiyín ká máa ń pe ẹni tó yàtọ̀ sí ọlọ́run ọba ní káwa ṣẹ́rí padà lérí gìgísẹ̀ wa yẹn náà ní ká sọnù bíi ẹni tó ti sọnù lérílẹ̀ tí èṣù ti mú sọnù àwọn èṣù tí wọ́n ti mú sọnù tó wá ń bẹ nínú hairon tí mo pè ní dàmúdàbò lẹ́ẹ̀kan tọ́rọ òye má kò rántí ibi títí ń bọ̀ kò sí mọ́ bí tí ń lọ ń pò ìdàn ẹ̀yìn òun wọ́n pè ní iron confused tí ẹni tó wá wà nínú dàmúdàbò yẹn láú àṣàhábùn ń bẹ fún onítọ̀hún àṣàhábùn àwọn ìjọ yàdìrúnáwò ìlàlẹ̀ húdá wọ́n wá ń pè é síbo ni síbi ìmànà kí ni wọ́n ń sọ ìtìnà tẹ̀lé wa máa bọ̀wọ́dọ̀ wa kó rí ànábì sọ fún wa inna huda Allahi huwal huda inna huda Allahi huwal huda kò sí ìmànà kankan tẹ̀lé a fi ìmọ̀nà tọ́lọ́ ó nìkan ni mọ̀nà wà òmìnirínà ìta pàwàláṣẹ ni pé kí ni lèlúsílímà aslámà kéyìn ó juwọ́jú sẹ́lẹ̀ kéyìn ó gbáfà ìta wọ́n pàwàláṣẹ náà ni lèlúsílímà kájúwọ́ ju sẹ́ẹ̀lẹ̀ nírọ̀bílé àlàní ọlọ́run ọba olúwa gbogbo àgbánlá ayé oníwọ́n ní kájúwọ́ kájú sẹ́ẹ̀lẹ̀ fún tí wọ́n sọ nìyẹn nù áyà yìí àrígbọ́yé ń bẹ́ẹ̀ wípé kò sí ìmọ̀nà kan yàtọ̀ sí mọ̀nà tọ́lọ́un ó nìkan ni mọ̀nà ìtumọ̀ rẹ̀ ni pé kò sí ẹ̀sìn kan tọ́lọ̀ ń kà sí ẹ̀sìn àyàfi Islam nínú Suratul Baqara súra ẹlẹ́ẹ̀kejì súra 2 àyà 120 súra ẹlẹ́ẹ̀kejì àyà ọgọ́ta àbí àyà ọgọ́fà ogún mẹ́fà súra ẹlẹ́ẹ̀kejì àyà ọgọ́fà súra 2 àyà 120 ọlọ́run ní lọ. ń tọrìtọ́ أنت اليهود ولا النصارى حتى تتبع ملتهم قل إن هدى الله هو الهدى ولئن اتبعت أهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا كثير ọlọ́run ọba ní ìrẹ ànábì sọ fún wọn ayà yẹ 120 wàlántárútọ́ áńkàlì yahudu alánẹsọ́rọ̀ ọlọ́run ní àlìyahudu àtàwọn ẹ̀nẹ̀sọ́rọ̀ lántárútọ́ áńkà wọn ò ní yọ́nú sí yín láéláé àyàfi ìgbà tẹ́ bá tẹ̀lé ojú ọ̀nà tiwọn ìgbésẹ̀ tiwọn tí wọ́n ń gbé bẹ́ẹ̀ bá ti lè gbé ìṣísẹ̀ wọn èyàn tẹ́ bá ti lè tẹ̀lé ìgbà náà ni wọ́n tó yọ́nú sí yín ìsìtẹ́fọ̀ ni pé iná ùdálọ́ì dájúdájú ìmọ̀nà tọ́lọ́un ìtọ́sọ́nà tọ́lọ́un húwà lè hùdá ó nìkan lè máa náà wàlá ilé tàbátà àwọ̀ àwọn bàdàlábí ìjà àkàmìnà láàrin wàlá ní tàbátà àwọn bó bá wá tẹ̀lé wọn àwọn àwọn ìfẹ́nu wọn bàdàlábí ó bá tẹ̀lé ìfẹ́nu wọn kí ni ìfẹ́nu wọn pé kó kúò lójú ọ̀nà tààrà kò wá sí ojú ọ̀nà tí wọ́n tó gún òun náà lójú ọ̀nà tí wọ́n tí è ṣe ojú ọ̀nà tààrà ẹ̀sìn tí wọ́n tí wọ́n ń sìn lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ kó wá bẹ́ẹ̀ ọlọ́ni tó bá ti wá tẹ̀lé fẹ́ ẹnu wọn yẹn bá dàrú ni mọ̀ yẹn o náà wàlá nàṣí ọlọ́run ní máa lákà mínà lọ ìmì wà wàlá nígbà náà ọba Allah kò ní jẹ́ fún ọmọ ìwọ mùsùlùmí wà kò ní jẹ́ aláàbò rẹ wọ́n mọ́ kò ní jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ mọ́ wàlá ọlọ́run ò sì ní jẹ́ wà dá ọ dá yóò fi ayàtàn kà ní ìsìn àwọn ẹ̀kọ́ pọ̀ mẹ́ àkọ́kọ́ ẹ̀kọ́ tó àfàyàn nìyẹn ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ọlọ́ni kálà ní ìsìtàhàwá tí ó ṣàyàtínú fìlẹ̀ àrùdì àìrọ́rùn ṣe àwọn ọmọ pé ẹlòmíì ní ọlọ́ni àbí lámọ̀ jọ́sìn fún bí ẹni tó ṣe wípé àwọn èṣù wọ́n ti mú lọ wọ́n wá sọ sínú dàmúdàbò tí àwọn yòókù rẹ̀ wá ń pè pé ọ̀nà rẹ̀ ṣùgbọ́n torí bó ti wà nínú dàmúdàbò pípè tí wọ́n ń pè yẹn ò ní ṣe láǹfààní mọ́ ìmọ̀ bóyá gbọ́ kí ni ẹ àwọn ẹni tó ti torí pé in tí èṣù lò láti fi mú ó ti mú ọpọlọ rẹ̀ mọ́lẹ̀ ó ti di ẹni dékun mágolo wọ́n ti ti ọpọlọ ẹ̀ ní kọ́kọ́rọ́ nítorí kí ni tàzáyúnù tó ṣẹlẹ̀ sí i zayyana lahu shaitanu a'malahu àwọn nǹkan tó ń ṣe yẹn èṣù ti ṣe lọ́ṣọ́ fún ó dàbí ìlú táwọn èèyàn bá ti ṣòṣà bírú nàìjíríà yìí kámú nàìjíríà àwọn èèyàn ṣòṣà ṣùgbọ́n ìjọba fúnra rẹ̀ dá ilé iṣẹ́ tí ń mójú tó ìdàgbàsókè òṣà ẹlùmílẹ̀ àìrọ̀ ìrọ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì ò dálẹ̀ wà láì á ní nàìjíríà gbogbo state gọ́ọ̀mẹ̀ntì ló sì dálẹ̀ iléeṣẹ́ tí ń mú ìdàgbàsókè ẹbọ ń mójútó ìdàgbàsókè ẹbọ àti ìsìn òòṣà oní wọ́n ń pè ní Ministry of Culture and Tourism kò sí nǹkan kan tí wọ́n ń ṣe ń bẹ̀ kò sí tí wọ́n ń gbé lárugẹ mẹ́jọ òòṣà lọ àbóní ẹni wá nírọ̀ ní lọ́wọ́ tí wọ́n ń pè ní Festival of Art and Culture tí wọ́n bá ń ṣe Night Fest Nigeria Festival of Art and Culture Festac 77 ẹlòmí ni wọ́n èbí ohun ohun orí yẹn ó sáàrì tí NYFEST tí ń ṣe báyìí Nigeria Festival of Art and Culture mọ́ lọ Brazil yóò lóhun òdé bẹ́ẹ̀ wọ́n ṣe lábùjá ọdọọdún ni kò sí tí wọ́n fẹ́ ṣe ju pé eégún òlú yín wọ́n kò lọ bẹ̀ ìgúnnú kò òlú yín wọ́n kò lọ bẹ̀ àwọn ẹlẹ́yọ̀ wọ́n lọ bẹ̀ àwọn Ṣàngó wọ́n lọ jó mẹ́ àwọn lọ́bàtálá wọ́n lọ misẹ́ oríṣiríṣi wọn wọ́n lọ bẹ̀ èyí tí wọ́n máa ń ṣe ń bẹ̀ nìyẹn tíjọba ó sì ná owó gidi sí tí wọ́n bá ń ṣọ̀ṣun ní ìsìn ìjọba àpapọ̀ fún wọn lówó ìjọba ìpínlẹ̀ ó fún wọn lówó ìjọba ìbílẹ̀ owó tèmi àti ẹ náà ni ìjọba ìbílẹ̀ ó fún wọn lówó àwọn èèyàn ó wá láti ìlú èkó wọ́n fún wọn lówó ní tí wọ́n á ń sọ ni pé àwọn tí wọ́n bá ti wá ń jẹ oúnjẹ yẹn oúnjẹ àrámù yẹn tó ti mú wọn ó ti dùn lẹ́nu wọn bí ọmọ tó dàgbà sí di ọmú àti gbọ́yàn lẹ́nu àmọ́ lágbára irú àwọn ọmọ bẹ́ẹ̀ sẹ́yàn pé ọgbọ́n tí fi máa ń gbọ́yàn lẹ́nu ọmọ ni pé wọ́n fi ewúro sórí ọyàn ọmọ mi ò tún jẹ ewúro yóò pọnu lámọ́ toró mọ̀ kíní dùn yóò jẹ ewúro yẹn yóò tún máa mú ọmọ kan ti ṣe bẹ́ẹ̀ àti gba ìka lẹ́nu rẹ̀ kò ní yóò kò ní rọrùn tàbẹ́ni tó jẹ́ pé ó máa ń remú gbogbo ìgbà àbí máa jẹ ìkánná tó ti máa yànlá so àwọn tí wọ́n máa wà ń di òòṣà níbi irú nàìjíríà yìí níbi táwọn èèyàn bá ti pọ́ ń di òòṣà wọn a máa rọ́bẹ̀ pọ́nlá bí tí mo lọ nìyẹn torí pé ọ̀wọ́ owó tó bá wá yẹn àwọn nìkan ni ó dá pọ́nlá wọ́n wà sọ̀rọ̀ àwọn di babalóòṣà irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ lùwà yìí òṣàtẹ́nìkan ò yà sí pé àwọn ni wọ́n jẹ sí fùkan àbí ẹ̀ mo èwo lẹ tó ń ṣe ń bí àwọn kan kó funfun wọn ni wọ́n lọ ń bó ṣùgbọ́n ó ṣàwó ló wà ń bí tẹ́nìkan ò yà sí mọ́ ṣùgbọ́n ọbẹ̀ ó yọ ń bẹ̀ wọ́n lè lọ ọjà wọ́n lè pé wọ́n lè réèkì àwọn ọlọ́jà ẹmú ṣù ẹmú nǹkan kan ara àpọ́nlá náà ni wọ́n lè báwọn fẹ́ bọ́ ní ìsìnkí ọkọ̀ lẹ́tà sí local government bó ṣe 100,000 wọ́n bá wọn allocate ẹ̀ sí oúnjẹ ẹgbà tí wọ́n sì pọ̀ yóò ka ẹnu irú ẹni bẹ́ẹ̀ tàbí irú àwọn ará Òṣogbo tí Ọ̀ṣun Òṣogbo ti dọbẹ̀ fún yìí àwọn ará Austria ó wà àwọn oríṣiríṣi gbogbo àgbáláyé ó wà owó yọ irú àwọn tí wọ́n ti ń rí oúnjẹ yẹn jẹ bẹ́ẹ̀ ṣe pé United Nations tó ti sọ Ọ̀ṣun group wọ́n ti tún gbà UNESCO United Nations for social and cultural eh, UNESCO wọ́n ti gbà wọ́n ti gbà bẹ̀ Ọ̀ṣun group wọ́n ní kẹ́mọ́ gẹ igi ẹ̀kẹ́ mọ́ sí kẹ́ fílẹ̀ bá sọ́fẹ́ ni irú àwọn tó ń jẹ oúnjẹ yẹn kẹ́nìkan wá ló ń pè wọ́n pé ẹ máa ṣe lọ ẹ máa kírun